فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أقبل الصلاة الله الوضع على رسول الله. Thank أما بعد وجه نبوى محمد صلى الله عليه وآله وسلم سبحان صحابة النبي أتوى تابعين أتوى تونس إلى النبي صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى وصلى الله عليه وسلم سبحان شيوخ وهو يريد جمهور bẹ̀rẹ̀ láti rí àwọn òṣèlú wa àbọ̀bọ́nì jùmọ̀ àwọn òṣèlú wa àfẹ́sáì òṣèlú wa àtàlílẹ̀ mùsùlùmí òṣèlú wa tàmàdín òṣèlú wa rọ̀ṣọ́ lásòrò àwọn òṣèlú wa gbogbo òṣèlú wa tànímọ̀lá gbogbo alápapọ̀ tó ṣe pé àyè ó máa fẹ́ràn lọ tó ti gbé fún ìmọ̀dárúkọ ìfọ̀kan wa bẹ́ẹ̀ ni àwọn sọ́ọ̀rọ̀ ọ̀dà ó ti wọ́n parí ọ̀rọ̀ kan nìkan mi ò fi ẹnì kankan kalẹ̀ lọ́la ìní kí àwọn sọ́ọ̀rọ̀ alágbàlá ọlọ́ba fọ́ wa ṣe àlékún lójú gbogbo wa jù báyìí lọ gbogbo alápapọ̀ ló wọ́n kí nkọ́lá òkútàkọ̀ gáníjà náà ìyá tó àbájọ kékeré ìpínlẹ̀ wọ́n sọ̀pá wọn ní àwọn kàtàkọ̀ lọ́dẹ ṣe òun náà ní òfin láǹfààní àti ìjọ wájú pẹ̀lú ìṣẹ́lá kò mọ ọ̀rọ̀ lágbára torí pé mo kọ́kọ́ ṣe láti ẹ̀ pé àdàlẹ́ ni yóò ti dé mo ti dé látà nínú àwọn ìdílé kọ àbá ọ̀dánilé àtàjọ sàwọn àlàyé ọ̀rọ̀ fúlà ní òní ń fà ìṣẹ́lá kò mọ ọ̀rọ̀ lágbára tó lọ lọ. gbogbo àwọn ọ̀sán àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ alápapọ̀ nípa pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh نتوجه موضوع الوكيلة في قابلة ولاني الحكم بين ما أنزل الله بين فأل السلف والخلف ìdájọ́ pẹ̀lú nǹkan ní ìgbéyàwó tí tí ọlọ́run bá sọ̀kalẹ̀ òun náà ní ìlú nǹkan ìgbéyàwó tí a kọ̀ hàn láti máa fi ṣe ìdájọ́ nípa ọdún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa àti ọ̀rọ̀ lórí ayé wa. Tí a bá wo ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí ó ṣe kókó ni tí ó ṣe pàtàkì. Ṣé púpọ̀ lẹ́kọ̀ọ́ fún ẹnìkan tó bá ń pẹ́ àpèmọ́ra Súnà tí ó ń pẹ́ àpèmọ́ra Sàlàfíà kó má pọ̀ ọ̀rọ̀ yìí yé ní àgbọ́yé tí ó jìnà dáadáa. Torí pé lára àwọn àṣẹ̀wòrò àlùfáà fẹ́lá àwọn àìlà tí wọ́n fi ń ṣe àdáyẹrí lẹ́yìn náà lọ́yẹ̀ sí àyè sùnà láàrin ẹni tí ó ń pè mọ́ra kékeré sùnà làwọn náà ń ṣe àwọn àdáyẹyà kàlàdíyà àbáwọn tí wọ́n ń pè pé sálásí ni àwa náà àti ẹni tó jẹ́ sálásí gidi àti ẹni tó jẹ́ onísùnà gidi ọ̀rọ̀ nípa àṣùkùn ìdọ̀gbẹ́rì náà àǹzẹ́lọ́lọ́ ìgbélára ti ọmọ tó ń dá mà títí ẹni yìí fúnra ń pẹ́lẹ́ lò fún ìfàlàfíà àti tó jẹ́ kó tó fi gbọ́ nǹkan tó ń tó mara rẹ̀ yìí ìdíbi tó yẹ kó kọ́dà gbà tí àwọn ẹ̀ka ńlá kí èsì fún yàn pé tó ní ìṣòro mẹ́tẹ́ẹ̀tì pé fúnra tó fẹ́ mara ìyẹ̀dẹ̀ díẹ̀díẹ̀ ọ̀rọ̀ yìí ń bẹ nínú àwọn nǹkan tó máa fi ní ìfura síyàn ṣèlú ká kí ètò lágbájá kí ni à ń sọ yìí tó àṣọ́kùn lọ́gbẹ́ yìí náà kàn jẹ́ lọ́wọ́ ń bẹ lára sí àwọn àwọn àfẹ́yìn tó ní àkíyèsí síyàn. gẹ́gẹ́ tí a bá lọ yóò wà lọ́kọ̀ọ̀ hàn á lè gbé ọlọ́wọ́ bá sọ̀rọ̀ wọ́n ta àìlá ó dé wa kíkẹ́ ìyẹn ni mo dá ẹ̀dá قالوا نعوذ بالله من الشيطان الرجيم قالوا ألا له الخلق والأمر èmi ni mo dẹ́dà èmi ni mo sì ní àṣẹ sábàá lè wọlé fúlọ́tò kọ́tò ọlọ́wọ́ bá ń sọ nínú àkùrọ̀ ẹ̀ káfíń lè lọ pàtàkì àlàṣùkùmù lẹ́fẹ́ yìí máa ń lọ́dọ̀ lọ́wọ́ ipe ìtọ́tọ́ wọn bá gbé kalẹ̀ fún wa nígbà tí ó dá wa sáyé ipe nǹkan jù nílẹ̀ lásán. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون شيخ فيها قدائي لا تنعيني كيف تمشي لا لا يكون كثير به وأنكم إلينا لا ترجعون يقولون يقولي من كلمة يقبل وطني الله وراء الله وضع مصدق القصر فيها أقل الله هو هنا ولا تدعوا مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون ولن من عشرة مقوطة قفوين هنا نبي ولا تبعي مع الله إلى أن آخر أي قول فيه لي ني الله يما لكم كمدر يا مكين يا رمضان ونكون مكتبات كثيرة tó jẹ́ nǹkan jẹ́ ní kàkàtà sí ọkọ̀ bí sì ní ọlọ́run bá tẹ́ sí ìlú ọ̀rọ̀ mi èmi ni mo bí ayé èmi ni mo ní kẹ́mi wà láyé tó bá rí bẹ́ẹ̀ gbogbo ìkẹ́ bá ní kàkàtà sí èmi ni kẹ́ máa béèrè láìlá àtẹlá òwò náà ní kò sẹ́ńkẹ́ ọ̀dọ̀ máa sìn ẹgbẹ̀rún ọ̀gá lọ́wọ́ ẹgbẹ̀rún ọ̀gá lẹ́yìn wọ́n máa ń bèèrè kan lọ́wọ́ rẹ̀ ṣé máa fẹ́ bùkátà sí ìyẹn ọlọ́wọ́ bá lọ́ni kúlóṣẹ́ ní hàrí kọ́ńtínlá wọ́n ti ha ọmọ ẹ̀mọ nǹkan tó bẹ láyé yìí gbogbo ẹ̀yẹ́ yá náà ni yọ parẹ́ àfi ojú ọlọ́run ọba nìkan oṣù òye yóò fẹ́ kú. ọlọ́run wá nílẹ̀ ọmọ ẹ̀ṣọ́kù mọ́ bébí ni mo ní àṣẹ èmi ni mo ní ìdájọ́ ẹni pé gbogbo ní bá fi dájọ́ ẹ̀kọ́ ló padà sóbì ọlọ́run ọba ìdájọ́ mi ìdájọ́ lápò ẹ̀ṣọ́kù mọ́ òfin lè lòfin wá ilé ìfi tó ń yàrá ìlú ó yẹ kó yẹ ní òwò tó torí ìfẹ́ ṣe ṣe ẹ padà wá tó lè yọ ọ̀rọ̀ náà. Eré lè mọ àyà ní ìlú. Ọlọ́kọ̀ tó lọ àyà sẹ́yìn ìlú nínú pẹ́sẹ̀ ọkọ̀ tó bá kàná. Ọlọ́run wọn wọ́n mọ́ ìrọ́lọ́ ní ìbí ní ọ̀gbọ́. Láàkìlá ìlàbù ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹ̀yàfi ọlọ́run ọba. له الحمد في الأولى والآخرة من بمني أطف من أيات من القيامة أقول الله أن نقول من عبادة وليس ذلك الحمد من بمني وليس ذلك لا يجب أثناء القيامة ولا الحكم أمني بمني مسلمي إذا ẹnìkan lẹ́tọ̀ọ́ tó ní wọ́n máa ṣèdájọ́ fún yín nípa ọ̀rọ̀ ìpín yín nípa ọ̀sùn lórí pẹ̀lú ìlú ìpínlẹ̀ ayé yín. wà ìrẹsì kò ìjà ẹ̀rù ọlọ́run yóò tẹ̀lé lẹ́pàdà sí. ẹ̀ka bá wọ ayà méjèèjì yìí ọlọ́run bá ń lọ ìdájọ́ ọ̀nà tàwọ̀ṣẹ́ẹ̀tì ni ẹni pé ìṣòfin ọlọ́run bá ń lọ ọ̀nà tàwọ̀ṣẹ́ẹ̀tì àwọn òbí yá pẹ̀lú òbí yá ní ara nǹkan tí wọ́n máa ń ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní ìròyìn ìkọ́tà òṣèlú tí ọ̀nà mẹ́rin دون توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات وأقول توحيد الحاكمية وأعطاكم مباشرة لأيتين توحيد الحاكمية من توحيد الربوبية للرواء المولى ولا رأيه ولكن تبقى أقول وغلو دعم nígbà kọ́ lọ́wọ́ bá ní ẹ̀dá òkè kan ọ̀pọ̀lọpọ̀ gbà pé ọlọ́wọ́ bá ní ẹ̀dá ọba olùdájọ́ gẹ́gẹ́ bí ìṣòwò nínú àyà tí mo kà kalẹ̀ yìí. ilé ìtumọ̀ ti tó pàtàkì ìmọ̀ ìpè ọlọ́run ní ọba olùdájọ́ ẹni tí ó lẹ́tọ̀ọ́ láti fọwọ́ lálẹ́ ọmọ ní ẹjọ́ ìtumọ̀dá kalẹ̀ lé àbí òfin ìtumọ̀dá kalẹ̀ fún ìlú eléyìí. tàbí kò fún mi láti wáyé. káwá lè lo òfin tí ọlọ́run bá máa ń kà ní fún wa dandan ni. Tọ́lá wa pàdé ìtọ̀wọ́ àwọn sọ́nà ìdáṣẹ́. Ọlọ́run máa ń tọ́ lọ ìtura hàn. Ọlọ́run máa ń ní wọ́n fáṣkùn bẹ̀yìnwọ́kùn nínú ọlọ́run ìdàmọ̀ wọ́. ولا تتبع أهواءهم وحدا من يسألوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم إنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاقدون أفحكم الجاهلية يقول ومن أحسن من الله حكما لقد قوم يمكنون الله من سورة المائدة الله من والنبي صلى الله عليه وسلم والأحكم بينكم ما نتاجر láàrin àwọn ènìyàn nígbà àwọn olùdàgbọ̀n bọ́ọ̀lù pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá sọ kalẹ̀ ní pé àtúrọ̀ hàn. àṣẹ ọlọ́wọ́ bá ilé fún àjọyọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sánà ọlọ́wọ́ tó sọ̀rọ̀ ní àsọyọjú ìpínlẹ̀ ìgbà tó bá ń lo àtúrọ̀ hàn tí mo ló sọ pé olùkọ́lọ́ ti dájọ́ wàyà dáta lẹ́yìn àwa àbọ̀ mọ́tẹ̀lẹ́ واحذر أن يسألوه شرع مدكم هو على باو مدكم فولور عن بعد ما أنزل الله إليك تكفى لواتي كفر وضعني في وصف لفوضوع في كان يطلب من شكرين ولن ولي تولوا توي بشري سلام النبي صلى الله عليه وسلم tọ́lọ́run lè lo kí òun fún ọ wá إنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم يقولوا هذا في عجوانه لتركوه إن شاء الله وراء وإن كثير من الناس لفاقفون فلو اللي يقول لكم أمين وكيل ويا على يقولوا في الله عنوان قالوا بني أفحكم الجاهلية يقول حكم الجاهلية يقول كل شيء ìdájọ́ àwọn aláìmọ̀kan ìdájọ́ àwọn kékeré àwọn ẹlẹ́bọ tí lọ́nà àwọn ẹlẹ́bọ wá kí ẹfẹ́ máa lò wọ́n mẹ́ta àṣìṣàlẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ́kùn máa lẹ̀ kọ́wé yòókì náà ọlọ́wọ́ bá ti gbé wa pé kò fẹ́rẹ̀ kan tó mọ ẹjọ́ dá tí ìdájọ́ rẹ̀ dá tí òfin rẹ̀ dá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 wọn rọrùn báwọn nígbà tó ń kálù mùrán sábà ń sábà mùrán yẹn gbọ́ àwọn ọmọ ìnáwó bẹ́ẹ̀ ni wọn náà ó ń zìlà ní public ó tún láwọn nígbà tó sí àwọn tíra tó ṣáwájú rẹ àmọ́ ìṣe títẹ̀ máa dára wọn ni pé yòlè tó ń náà ẹ̀jẹ̀ náà ṣáàtà mọ̀ nígbà pààrọ̀ ìgbà tí wọ́n bá ti tó bá ń wá tí wàhálà ṣẹlẹ̀ àti tó bá ń wá ọ̀dọ̀ àwọn òòṣà àwọn ìdájọ́ tí wọ́n ti kalẹ̀ látọwọ́ ara wọn náà ni wọ́n padà sí bẹ́ẹ̀ sì ni wọ́n padà ó ń ṣe lu àyè kúrò bíi ọlọ́run ti kọ́mọ ìdáná yẹn láti ti gbogbo tí bá ti ń jẹ́ ìdájọ́ míì tó yàtọ̀ sí ìdájọ́ tí ọlọ́run bá ti kalẹ̀ nínú ọ̀rọ̀ hàn láti lọ́ọ́ lẹ́bi sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ sọ́nà ọlọ́run bá ti ní kí wọ́n yà kìkìrì bíi kí mùsùlùmí ọ̀rọ̀ tẹ̀lé أمر يريد الشيطان أن يضلهم ضلالا بعيدا أمن تيرش بمن تلقيت زمر من الجوع لكن صالح من نقدر تجينا ابن كثير رحمه الله ما ترى إن شاء الله آية هي أو طبعا آية هي من تراه يسون هنا الاثنين عرفنا لأنه أنصار ẹnìkan nínú àwọn àìsọ ọjọ́ ní fanfa pẹ̀lú mùsùlùmí kan tó ń jẹ́ múná pẹ̀lú àwọn kẹyìn tó jẹ́ kékeré àtọ̀ nípa tó ń jẹ́ múná. kẹsìmí yẹn wá sọ pé kíkà lọ sí ìdàlẹ́ ìkànnì ọ̀sán náà á kó ẹjọ́ ìwà mùsùlùmí tó ń jẹ́ múná kékeré wọ́n wá sọ pé àdékùnrin lọ́lẹ́bí ìjọba àti ẹ̀ṣọ́ òun ni. حق الله ان الله تعالى يسال هو النبي صلى الله عليه وسلم والأخذ الإمام ابن كثير هو الصحيح والآية أعم من ذلك كله وفي موضوع المطلع عليه الترقب المقعين كيف أو يهودي لم يعي الباوي كيف بارش من يدي lọ́rùn ní kẹ̀kẹ́ wá ní àyà yìí ọ̀fẹ́ ọ̀jẹ̀ àrùn yẹn pé ọ̀kárí ìkárí pé àwọn ìyàwó yàtọ̀ àmọ̀tọ́ ni ń bá wí lọ. فإنها دامة لكل من عدل عن الكتاب والسنة. وفي آية هي ọjọ́ èébú tó gbogbo ẹ tó bá gbórí kò níbi àkùrán àti súnà mẹ́rin sọ̀rọ̀ wà wọ̀lẹ̀ sọ́nà wàtàkàkàkọ́ ìlà máa ti wà wọ̀nà ìyẹn bá wẹ̀ tó ṣe pé tó àwù òun náà ní pé irọ́ tí wọ́n gbé kalẹ̀ àwọn òfin àfọwọ́hun látọ̀dọ̀ ìlú kan ní àti lọ́tọ̀dọ̀ àwùjọ kan àti lọ́tọ̀dọ̀ àwọn ẹgbẹ́ kan náà lọ́wọ́ wù pé àwọn máa lò láti fi rọ́pò òfin ti ọlọ́pàá ọba ìjàmbá ìjọba ọ̀rọ̀ ọ̀lọ́run. وهو المراد بالطاغوت هنا الإمام ابن كثير رحمه الله ولطلب معه يزنين تسمي للطاغوت واللي كتبت في كالة سوريا وفي سوريا وفي الله أعطاك كان يسوع من القرآن من رشيد النبي صلى الله عليه وسلم لنا في الله سبحانه وتعالى ويقول kíké ìlú ní ìní ọlọ́run ọba ọ̀ràn ìyàní. ọlọ́run bá fẹ́ lọ́pọ̀ nà ìdá ayà kò tẹ́lẹ̀. ọlọ́run bá ní wọn yá ṣùkún sáàmì ìdábìlẹ̀ ọlọ́run gbọdọ̀ lọ́wọ́ sí i وما لم يحكم بما قالوا كما الله فأولئك هم الفاسقون. قالوا لي gbogbo ẹni tó bá jẹ́ àwọn àgbẹ̀ ìjì àwọn tí a fún ìgbà yẹn pé àwọn ọjọ́ lẹ́yìn ìrírí ọmọrin ẹ̀ẹ́ta ọlọ́run yóò pa ọ́ láṣẹ ike kéèyàn ọlọ́run bá sọ kalẹ̀ òun ni kí wọ́n máa lò lófin kí wọ́n máa yí padà lọ́dọ̀ ara wọn ọ̀mẹ̀lẹ̀mí àtúndì náà báwọn ọ̀run ìgbàlọ́ wọ́ ọlọ́run yẹn tí kò bá lo ìdájọ́ pẹ̀lú kéèyàn ọlọ́run bá lò kalẹ̀ sọ̀rọ̀lẹ́ ìgbà ọ̀hún ìfà òkú tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n tí ó lò ọlọ́run bá ní kò kì í ní onítọ̀ọ̀ tí a bá ń gbogbo àwọn ayé àti ọkà yìí á lè fi tí ń rẹlẹ̀ òun náà ní pé òfin ọlọ́run ra agbọ̀dọ̀ lò ó dandan ni. ọ̀pọ̀lọpọ̀ ìrírí wa sábà pẹ̀lú òfin ọlọ́run ìdí àwọn nígbà yóò ní pé ẹni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú ìlà bẹ́ẹ̀ sì ni òfin ṣe yí òun. sábà ń ta pé ìlú òfin ọlọ́run lákọ̀ọ́kọ́ òun náà lè jìnnà sí ẹnu ṣe ọlọ́run wa gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn òfin ọlọ́run. ẹ̀rí kí àwọn ọmọ rẹ kó ṣe pé látara àwọn àyà tó mọ̀ká yìí ó lè tọ̀ kó ṣe rí islamic government náà ní ìtọ́kàwájú. ẹ̀rọ àwọn ohun tí wọ́n ń jẹ́ òfin ọlọ́run wà ní ẹ̀rí ìmúlò rẹ̀ lára wọn. tó wọ́n yà lẹ́nu ọlọ́run pariwo islamic government ẹ̀sìn máa rí gbogbo àgbàkan ní ọ̀gá ọkọ̀ ọ̀hún ní ti gbé ìmọ̀ rẹ̀ ní ìmọ̀ tó fẹ́ à. Wọ́n yóò lọ sí ìparí ọ̀sán láti ọ̀sẹ̀ ìgbà yìí sí ní bẹ́ẹ̀ Islamic government. Kúfù government la practice Nigeria. We are practicing Kúfù Kúfù government. So yeah, we must we must find any way to practice Islamic government. Pẹ̀lú rẹ̀ yóò lọ sẹ́yìn. Ìyàwó rẹ̀ dà. Ìyàwó ló ń da ẹ̀ka ìròyìn. Ẹ̀rọ tuntun yóò wọlé islamic government tí wọ́n yóò ti ka islamic government níbẹ̀. Ìjọba yóò fún islamic government pé gbogbo tí ń jẹ́ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ tó fojú wọn ni ọmọ ṣe. Àmọ́ ìròyìn rẹ̀ kò lè fún government pé àwọn eléyìí wọ́n pọ̀ lára àwọn tí wọ́n máa ń ka àwọn òbí tó wá láti eh, Iran nígbà kan. Sàmàjúbà, Sùdẹ́ẹ̀lì ẹ̀sẹ̀ sínú ọ̀gá kí wọ́n kọ́ pẹ̀lú ọ̀rọ̀ nínú rẹ̀ wọ́n lò sí pé kó ṣe nínú àwọn sínú mẹ́sàn-án lọ́wọ́ àtàlọ́ yìí àwọn ìdúrà mọ̀tàlẹ́ ni pé ó ti gbọ́dọ̀ kódà kò ní kò ní kò tún ní fi láyà láti gbogbo àwọn ọmọ àwọn ilé àti akọ̀fà so kí ló fà ní pé àwọn àyà yìí òun kọ ní pé gbogbo bá ń jẹ òfin ọlọ́wọ́ bá náà ní ń jẹ òfin. àwọn akẹ́kọ̀ọ́ الحكم لبين ما أنزل الله من كفار السلف والسلفيين àwọn tó jẹ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn lẹ́lẹ́sìn àwọn sàhábà gbogbo àwọn pàdé ní àtàwọn sáré ìtàbí ẹ̀yìn àti àwọn ẹ̀sìn náà sọ̀rọ̀ síyà àti gbogbo àwọn tó ń jẹ́ àwọn àtìlẹ́yìn títí di àsìkò táwa yìí kí ni àgbọ́yé wọn lórí rẹ̀. kọ́ńdà àbí àwọn afáàfin àwọn kọ̀wá ìkàlẹ̀ fún àdìsẹ́kù lẹ́bẹ̀rẹ̀ náà ọ̀lùdọ́nà ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn afá àyàfíyà. àkọ́kọ́ nínú kọ́ńdà yìí pé àlẹ́ ìkẹ́fẹ́ ọ̀ṣáàfin ìlà ìdá àjáṣẹ́yà وجوب الحكم وقطع ما انزل الله او لم يطبقه اجتهادا واستكبارا قال عمر ولكي هو غلط ويمكن هو غلط كفاره الحاكم التي ọba lílo òfin tó dájọ́ àbó lílo òfin àbó jẹ́ ẹni ọ̀gbọ́dọ̀ kàfàrà rẹ̀ lórí nǹkan ní ìdájọ́ àbọ̀wọ́ àbájá ìdájọ́ ìlú ọkọ̀ sí òfin ọlọ́run wa. إلا إذا جحد وجوب الشكر لما أنزل الله. قلت بطلب تاكو. Ike dandali ká lò fún ọlọ́run tó lòdùn náà gbà wípé ilẹ̀ dáná. Kùránì yóò lò fún ọlọ́run bíi ilẹ̀ dáná. Ṣẹ̀rí àti ilẹ̀ dáná. Àwọn yàrá tọ́ bí àbí tiẹ̀ lò ó lè nílò ṣẹ̀rí àti استهادة كلمة شريعة الإسلام الشريعة اللي هي شريعة تسلم ده ولا عليه شريعة تفيد برضه برضه شريعة اللي كافو من يعني كافو كل كيلو تيسكو من الدار القرآن وان سنتو يو استهادة إن يفر مسلم الله عليه واستسلام àbí ó ti ṣe pé mọ́tárì bí òfin ọlọ́pàá ọ̀hún àwọn ìkọjá ti lajú طبقات معنى الشريعة لا منه استخبار في مساعدين قام لي سوق جلال وحسنين بيكو بردود قام لي في إنسان غنيين يوم الجور وإجاب ظلمي شرقودي استخبار في الموضوع يروي ni àwọn afá ní ilé ẹgbẹ́ yìí tí ìbá ṣe bí irú àwọn nǹkan ẹ̀yẹ wà níbẹ̀ ìyẹpẹrẹ kò fi ìyẹpẹrẹ òfin ọlọ́run wà níbẹ̀ ìṣèlú mọ́kàlì tí òfin ọlọ́run ọ wà níbẹ̀. إليه يمشي في عبد الله بن عباس رضي الله عنه أتت بنت الإمام رضي الله عنه الإمام الطبري من رسول تفسير الطبري قلت ربي عن حديث الحديث من بن عباس كقوله تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون níbi gbọ́dọ̀ lọ́wọ́ sí wípé ẹni tí kò bá lo òfin ìní ọlọ́run ọba fàmùlẹ́ ìka múlò ìka àbúrò nínú ènìyàn kékeré ni wọ́n. ẹnì pé tàbá wọ àyà yìí àyà tí ó ṣàlàyé ike ẹni tí kò bá ti lo òfin ọlọ́run المسلمين báyà ní wá wà yìí ó ń bẹ nínú àwọn nǹkan tí ó ń bẹ nínú àwọn nǹkan tí ó ṣe pé ń bẹ nínú àwọn nǹkan tó ṣe pé àyà yìí ń nínú àwọn kókó nínú àyà tí àwọn èèyàn tó máa fi ń pe ẹni tí kò bá ti lò ní ọlọ́wọ́ wa ní kéèkì yìí. àmọ́ àlàyé wa látọ̀tọ̀ nínú àgbà wípé àkọ́rí sẹ́yìn ló yìí kò rí bẹ́ẹ̀. inú àbá ti wá yan wípé mànìjà ṣàdàmà àrùn ìdámọ̀ wọ́ọ́rù fàfàkẹ́fà. ومن أقر به ولم يشكر به فهو ظالم فاضل. على أي مقابلة هنا المحقق ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون بكى الرسول عليه الصلاة والسلام قتلت ومن أنزل ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن أمر من لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون مثل تلاوة ابن عباس رضي الله عنه ولما من جحد ما أنزل الله انقبا جهميا في القرآن يا أخي الله وفي يوم يذلون nínú àbáṣe ìfàmọ̀ ìjọba ilé ìyẹn tó ti di kòkòrò. wà mí akọ́rọ̀ bí i àtẹ́tí bá gbà fi ọlọ́run náà fi ọlọ́run àmọ́ wọn lè yá kòkòrò yìí àmọ́ kó lò òfin dájọ́ fàwọn ọmọ ọmọdé fa irú ẹni yẹn òun ni ayàlẹ́ ṣe kú bá rí nínú kó lè fi ṣàkóso lórí ara rẹ̀ àdìgbò jẹ pé ó jẹ́ òkè ẹni tó kò ní ṣe kò ní torí kó ti gbà ike òfin ọwọ́ ìlú ọlọ́run bá lọ́sọ̀ kalẹ̀ bóyá kankan sí ìkejì lẹ́nu ìdí kó wá lè lò tí kò kí n ṣe pé bóyá àtakò ní oníṣòwò ẹ̀mí yẹn ọgbọ́n lè ní alákòóso ní ẹ̀lú ṣe ìṣòro náà wáyé kì í ṣe pẹ̀lú tí ó jáde kó lè mẹ́sì. Ìlú ẹ̀rọ ni ó tó wà níbi ìwádìí تيجي ليس الكفر الذي تعتقدونه انما هو كفر دون كفر تيجي كفر وعمل يعني كفر يوم يكون الاسلام إليه أبوي عبد الله بن عباس رضي الله عنه حديث ليس من اليماني بدل ابن مسعود رضي الله عنه بقول إن شاء الله يبقى آية إن هو من لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وهي هي في كل من لم يشكر بما أنزل الله أي معتقدا ذلك مستحلا له يعني في آية عيد قل يا يفكاري تريد أن تبدل في رمضان يعني في كاري كيكي àmọ́ tí ó mú ti kèfè rí àìrí mọ̀ ìtẹ́sì ìdájáde tó bá ti tẹ́lẹ̀ mùsẹ̀ṣílẹ̀ lẹ́wọ̀n tó sì gbà pé ọlẹ́tọ̀ pẹ̀lú nǹkan ní tó ń fi ń dájọ́ yàtọ̀ sí ìrọ̀ pé á ah, eléyìí náà ó lẹ́tọ̀ ọba mu òfin náà lòun náà kódà ó dáa ju òfin kan náà ọba lọ. Sobi Abdullahi bin Mas'ud àkóyè ìṣẹ̀ náà lè lò Mujahid Rasulullah. Bàtó ń lọ ṣàlàyé áyà yìí. قل من ترك الحكم لغير ما أنزل الله من تحت من ترك الحكم بما أنزل الله ردا لكتاب الله فهو كافر ظالم فاسق قل أنت أباكي في الله وبالي قلي لا تلو ردا لكتاب الله تبي تقوى القرآن تبيني تقوى القرآن تبي تقوى القرآن تبي fọwọ́ káàpẹ̀ ìgbésẹ̀ nìyẹn ọgọ́wọ́dì alábòsí ni fáàfin òkè ni ẹni tí gbogbo ẹni kó sára rẹ̀ látara pé ó ti ó ní dòdò àti ọgọ́dì nínú pé ìgbà àmọ́ tó bá kó wá gbà títí òkè ọlọ́run ni àmọ́ wá ní àwọn àwùjáde kan tí ń sọ tí kò láwọn fẹ́ ṣe bá ti bára wà nù àbí bá ti là á kalẹ̀ nù kí láwọn fẹ́ ṣe irú ẹni ò ń ṣe ètò ìtòkìtì ní yányá bákan náà ìkìrìmà rọ̀ṣìmọ̀ lọ òun náà tún ní nínú àkọ́yé òun náà ọ̀mọ̀lẹ́m yá ṣùkúrú náà àmúdá lọ lọ òjá ṣùgbọ́n mi bákan jábọ̀. ìkìrìmà òun ní ẹni tí kò bá lo òfin ọlọ́run ọba ọlọ́run bá sọ kalẹ̀ já ìjàmbí tó ń takò فقد كفر انتم تكفري ومن أقر به أنا تبعت أقول في يوم من ولم يحكم به سكو أنه فهو ظالم فاسق وكذا لنا على المسلمين بينني قول السديد أتي إبراهيم البخاري أتي الإمام الطبري أتي إمام القرطبي أبو العباس أنا تطير إن المسلم إذا علم حكم الله كمسلم يقول في مسلم مسلمين ثم تقول في الله في قضية nípa ọ̀rọ̀ kan kọ́tù ẹ̀ tó yé gbogbo ṣerére fún mẹ́lẹ̀mù yáṣùkùn bí i tí kò wá lò fàṣìkẹ́ àná àyíjọ́ ìdẹ́ tó bá ṣe pé ó fi tàbá kú ní káàkiri àfẹ́rà ìdílítọ̀ láàyò tẹ́lẹ̀ kò fi hàrà kò sí pàǹpàdà kan nílẹ̀ bẹ́ẹ̀ ni àbúrò bá fẹ́ pẹ̀lú àbújẹ̀pọ̀ رحمه الله هنا náà ومن لم يأخذ ti أنزل الله فأولئك هم الكافرون قل لي ìkàkùn قل ní àgbọ̀nìkà ọ̀pọ̀ ní níbẹ̀ onígbé láyà كفر الشرك والجهود أو كفر النعمة من غير الجهود لي تعالى ضيّ نقع رأيه يعني هو من لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون قلنا أقول من شنو onínú tó jẹ́ pé kófùrù ṣírí wọ̀lùdù oní tó jẹ́ pé ẹni yìí kò lè fi ọlọ́run ó lè ṣe ti kọjá pé àìlèfin ọlọ́run yóò jẹ́ kékeré ìṣẹ́wọ́ ìtakò ọlọ́run àti kọjá kófùrù nírìnà pẹ̀lú ìkòṣèlú òun ni kọjá pé kékeré tó ṣe pé ẹ̀yọ́ kẹ̀ṣà ìwọ́n sí ìtẹ́tọ́lọ́wọ́ bá ṣe ẹni tó kútu àmì tó gbé jáde kú nínú Islam kí ló pè yí nínú lẹ́yìn ìjọṣẹ́ mi òfin ọ̀bá kàkà kù. àjùmọ́ mi tó jẹun bí àwọn sọ pé àkọ́sọ̀ lòkìtọ́ ọ̀sẹ̀ ó ní kí ọ jẹ́ àdáyẹrí ọ̀rọ̀ anamọ̀nyàmọ̀ yá ṣùgbọ́n ọ̀nzọ́lọ́lọ́ ìjà ìdánilẹ́hu ẹni tí kò bá lo òfin ọlọ́run tí ti ń ta kó wọ́n wọ yá irú ẹni yìí káma fa ẹ̀lẹ́tìrì yahudu ẹjẹ́ bá wọn yahudu bèbè fọwọ́ ká fíròn irú ẹni yẹn kẹfìrí ni bí alimam nàìjọ́bì bí àwọn náà ṣe sọ ọ̀rọ̀ bákan náà alimam kò tẹ̀lé yàrá ṣe lọ́wọ́ àwọn ni wàrà rẹ̀ wọ́n kò ṣí èméjì أن من لم يعتقد وجوب الحكم بما أنزل الله أنت وبالله تتوقع إذا جاء جنكي والمنطلة والله تتوقع àlẹ́ arọ́fúnni fún àtẹ́lì fàwọn kàfẹ́rù ìpínlẹ̀ lóńtọ̀ kò sí ìrètí bẹ́ẹ̀. ọmọ níta hàlá أن يحكم بين الناس لما يراه هو عدلا من غير اتباع لما أنزل الله فهو كافر ṣékìní ẹni tó bá wá ṣe ní ẹ̀tọ́ wípé òun wọn máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú nǹkan tó ń bá rí tòun ní o tó wù fẹ́ ní wọn máa lò òun nílò òfin ọlọ́run fáwọn káàpù ìfìrí ni onítọ̀hún náà. ẹni pé tabaki èsì ọ̀rọ̀ yìí ṣẹ́kù sáǹtẹ̀ ní ọ̀ṣọ́ lọ kọ́kọ́ fi tú adúgbò bàmà ní sàhálà ẹ̀tọ́ bá sọ di ẹ̀tọ́ tó ní pé ìsèláàlú ọkùnrin lẹ́yìn náà ń dára lọ òun ni nísìnyà di kẹfìrí tí ó yẹ jáde kú nínú ẹ̀sìn. tó bá kan náà ìsìláàmù tẹ̀lé ọ̀ṣọ́ lọ́wọ́ أي هو متشل للحكم بغير ما أنزل الله إذا أنت ودي كبيري ولا أنت شبه كله في علم وفي بيت وانلو وتكون قدني أنت ولا ودعيو في ظلام وبعد بكنا إمام ابن القيم رحمه الله قل هو الترشيد قل يرى تولي العافية ولبيت أن الحكم بغير ما أنزل الله يتناول الكفرين إلا في مين tó yàtọ̀ sí òfin ọlọ́run kúfúrú méjì ló lè kó sínú al-asgharu wal-akbar ó lè kó kúfúrú kékeré sínú ó sì lè kó kúfúrú lánlá sínú ẹni pé yẹn lè ṣe kèfì òdí pé yóò gbé ọkọ nínú ẹ̀sìn látara pé ìlú òfin ọlọ́run bákan náà yẹn lè fi kèfì pé ìlú ti fẹ́ kù ní mùsùlùmí the shatter the shale shaking ẹni pé àwọn ìṣesí ẹni tí ọba lòlùfin yìí ẹnikẹ́ tó ti òfin ìdájọ́ ìṣèkì rẹ̀ ni yóò ti ká mà ní kó tó bá ṣe pé ó ṣe é níbi pé á ah, òun ta kò sí ọlọ́run ọba àti nígbà ìrẹ̀ ènìyàn ìṣòro tó jáde kó mi lẹ́sẹ̀. àmọ́ tó bá ṣe pé òun náà gbà pé ah, òfin ọlọ́run ló dájú kí la fẹ́ ṣe àmọ́ olùkà ti bára wa ní àtàlẹ̀ ní kíní inú ẹni òun kì í ṣe ìṣòro tó jáde kó mi lẹ́sẹ̀. eléyìí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn àbẹ́sì tí wọ́n ṣàlàyé nípa tí ìlú òfin ọlọ́run ọba àti àyà àlùkùrán tó tó fún ọmọ ẹ̀dá ní yàtúm nínú àwọn ìdánwòlọ́hùn ọ̀hùnlẹ̀ ìka òmùlùkà àfihàn. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àkójọpọ̀ àwọn afọ àtúnà bíi ibùdó kẹfì ṣe kàbọ̀lẹ́dẹ́ بين الشيخ الشنقيطي من مسير على أدواء البيان بين الشيخ السعد من مسير على تيسير الرحمن كريم الرحمن صانت الشيء على يتوبة على يتوبة صحابة مليلين إليه يا بيه àwọn sálàkù wa yẹn pé àwọn aṣáájú wa nínú ẹ̀sìn àgbọ́yé wọn ní ilé lórí àyà yìí ó túmọ̀ sí pé bí àgbọ́yé tó ajá ti gbọdọ̀ rí kí àwọn ọba fẹ́ jẹ́ ẹni tó jẹ́ sálàkìyà lórí lórí òun náà ní ká mọ̀ pé àìlú òfin ọlọ́run ọba ìdájọ́ méjì ni ó máa mú lọ́wọ́ ìgbà tó ń bẹ pé ó lè mú yàn jáde kó nínú ẹ̀sìn yẹn yá ìgbà tó ń bẹ pé ó lè mú yàn jáde kó nínú ẹ̀sìn. الحكم بغير ما أنزل الله عند الخلق والخلقيين àwọn tó wá jẹ́ àwọn tó wá níbẹ̀ yìí ṣe pé ìròyìn lórí àlùsọ́kùn bẹ̀rẹ̀ máa hàn lọ́rọ̀ lọ́wọ́ gbọ́dọ̀ sí wọn. àwọn tí wọ́n jẹ́ ẹni ìgbẹ̀yìn yìí ìtàn àjò tẹ̀lé الخوارج الحرورية في تفسير قوله تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون àwọn tọ́jẹ́ ní ìgbẹ̀yìn sáńpù oníkálà ìgbà táwọn fẹ́ gbé ìtumọ̀ kalẹ̀ fún àyà yìí wọ́n ní kò sí tọ́ka wọn pẹ̀lú àgbọ̀yé ọ̀rọ̀ sàábà kankan bóyá ní kí wọ́n ṣe wà ní Kùránì ṣáájú níbi wọn bẹ́ẹ̀ làwọn ṣe tu kọ́lá àwọn ènìyàn ojú wo àwọn àyà míì má táwọn bá ti bójú wo àwọn àyà míì àwọn ṣẹ̀ papọ̀ má ọ̀nà ọ̀bùnà ìta هم الكافرون ولبأن الكفر فيها يتناول كل من جحد وجوب الحكم بما أنزل الله أو بغير جحود wọ́n àtẹ̀ntó jiyàn àtẹ̀ntí ò jiyàn wípé òfin ọlọ́run ló dáa jù tó ò ti lò ó náà tó lò ó òfin tọ́ka wọn pẹ̀lú pé ẹran tó jiyàn rẹ̀ ni àbí kò jiyàn rẹ̀ wọ́n ní tọ́ka wọn ni pé kèfèrí ni gbogbo ẹ̀ bá ti lò ní ọlọ́run ọba أنت ترى لي هناك الإمام الآجري من فرع الشريعة ولعوى ونجع ما خلق ونطعني ومما يتبع الحرورية من المتشابه قول الله تعالى ان من يشكو بما أنزل الله فأولئك هم الكافرون ويقرؤون معها ثم الذين كفروا بربهم يعدلون وإذا رأوا الإمام يحكم بغير الحق قالوا قد كفر ومن كفر عدل بربه فقد أشرك فأولياء الأئمة مشركون دي الإمام عجيب ما يكون كده مع الشريعة وإني àwọn خوارج ara àwọn ìrújú tí ń dà wọn àtàwọn tí wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ń tẹ̀lé ìrújú káàkiri wọ́n máa ń gbá ayé àwọn ọmọlẹ́mí àkókò bíi náà ọ̀nzọ́lọ́ lọ́wọ́ wà wọ́n láyé káwọn mọ̀lẹ́kà àti wọn mú fẹ́gbẹ́ kan. wọ́n wá dé súnmọ́ lẹ́bí iná káfàrú ìrọ́bì yìí yà àdìrò. wọ́n ní ẹni tó bá ti ṣe kékeré rí tó láwọn ti máa ń lo ọ̀rọ̀ ẹ̀ two plus two four wọ́n kàn gbé ìdájọ́ ló tàn lélẹ̀ yìí wọn ò ní dá padà ipe rúgbà sí nínú òfin ọlọ́run ọba bí làákà ilẹ̀ tẹ̀ sí máa ń wò pé one plus one two òfin ọlọ́run lé ní kèsì one plus one two nígbà míì tó pé nǹkan mi ni ó mú wa ní òṣèlú làákà ilẹ̀ yá tí ò ní lọ bẹ́ẹ̀ òun ni pé àwọn ní gbogbo ẹni tó bá ti ọmọ ọlọ́run yà fún mi náà ń dáná lọ́wọ́ fọwọ́lẹ́ ẹ̀ka ọmọ ìkàlẹ̀ rún fún gbogbo ẹni tó bá ti lo òfin ọlọ́run kèfèrí ni wọ́n wá ní súnmọ́ lẹ́bí na kábàrú wọ́n ní ṣe rí àwọn kèfèrí yọ̀rọ̀ bí i ń ya àdìlú wọ́n máa ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá wọn ní wọ́n wá nǹkan kan tí ṣe dédé òfin ọlọ́run tó bá wá rí ẹnìkan tó jẹ́ aṣáájú tó gbé ọlọ́lẹ̀ lò nǹkan ní ìpínlẹ̀ ọ̀tọ̀ sí òfin ọlọ́run wọ́n ní kọ̀ọ̀kan sọ̀rọ̀ ó ti di kèfèrí ó lọ ti ṣe kúkúrú fún wa níbẹ̀ tí wà mẹ́nu kẹfàrọ̀ ẹ̀dẹ́lẹ́ di rọ́bì ẹgbẹ́ ti ṣe kẹfìrí ó ti ṣe ẹ̀yìnkọ pẹ̀lú ọdún ti wá ẹlòmí ṣe dèbí ọlọ́run náà wọ́n ní ọlọ́run lápàṣẹ wọ́n náà ń tẹ̀lé òfin democracy wọ́n ń tẹ̀lé òfin autocracy wọ́n ń tẹ̀lé òfin monarchy wọ́n ní kọ́mì pé ó ti ṣe ó ti fi democracy ti fi wílé di ọlọ́run mi bẹ́ẹ̀ sì ni faqad ashraka wa man adala bi rabbihi faqad ashraka wa ha'ula'i a'imma mushrikun wọ́n ní gbogbo àwọn ẹni yìí ẹlẹ́bọ̀ ni wọ́n sọ àkọ́kọ́ àwọn ìlú tí sọ́mọ ń lónìí lẹ́yìn náà àwọn ènìyàn àná àwọn àìmọ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí nínú àwọn síra wọn gẹ́gẹ́ bí ìmáàmù jẹ̀sọ́ọ̀tì àti ìmáàmù Ibn Mansur àtàmọ̀ánì àti kọ́rí Abu Ya'la àwọn ẹ̀ṣẹ́ àlàyé àti ìmáàmù kò túbi nínú àwọn àti àwọn. wọ́n ní ìtẹ́kọ̀ọ́ wọn ní kọ́rọ̀ lọ sí pé ọ̀rọ̀ ta tó nípa pé báwọn àwárí bó ṣe máa ń lò pẹ̀lú ayé àwọn ọmọ bá ní. lẹ́yìn náà gbogbo ẹni tí ó bá fẹ́ tẹ̀lé lánàá báwọn ṣe máa ń lò nìyí. ẹni tó ah, ọlọ́run bá wì ọlọ́run bá pè ní pàtìfóònù ó pè wọ́n ní dọ̀ọ̀lì mú ó pè ní kàfírùn wọ́n ní ìdájọ́ kan ní gbogbo ẹ̀ ẹgbẹ́ mọ́ yí tẹ́bá ní tí àwọn sọ̀rọ̀ wa gbọ́ yìí ní ìmùsùn tó kà wọ́n sàrọ̀ èlò táwọn sọ̀rọ̀ wa gbọ́ yìí bẹ́ẹ̀ sì ni tẹ́bá gbogbo ọ̀pọ̀rọ̀ ẹni tó bá ń yẹ kó ní ojú ọ̀nà Islam ọ̀pọ̀lọpọ̀ tí yóò mọ̀ lára ìyẹ̀kẹ̀rẹ̀ lára wọn tí ó lè sábàdí rẹ̀ òun náà ni ìlú àgbọ́yà sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń bí wá pé kí ni ẹ̀rí yín ọ̀rọ̀ nǹkan mọ́ ní mọ́mọ lẹ́rìí mú wa ẹ wọ́n tẹ̀ fún ìbílẹ̀ fún alákọ̀ọ́jú yẹn nìkan kí lẹ́ẹ̀ rí jáde àwọn ọmọ kẹfẹ́ kan báyìí wọ́n ní àá ọlọ́wọ́n bá ní yáyà kó tó ọ̀kẹ́ ẹ̀kọ́ mẹ́fín kó kó ìjáde lè ná táàmù lónà bí màálù ọ̀tẹ̀ káwọn náà nǹkan ẹ̀rí ìjáde náà nù bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n lúbí tọ́lá àwọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ síkì àwọn bẹ̀rẹ̀ ẹ̀rú láìláìlàlá akílódé olùwàtàkàrà tí mo rọ́bì yìí ọ̀sọ̀là ó sì ṣe síkìrì ọlọ́run bàtà ó sì dùn lé wọ́n ti wọ́n bẹ́ẹ̀ pé ń bo ni ẹ̀sìn wa ń jábò ń jábò àwọn ọmọ àbàdà yìí tó bẹ́ẹ̀ náà ni àwọn tó bá ń jẹ́ àwọn tó bá fẹ́ máa pe ẹni tí kò lo òfin ọlọ́run ọba tó àmì lọ́mọdé àkúndé máa ń dáná lọ́wọ́ àwọn ìlànà àwọn ìṣàkóso kébìrì ni àwọn fẹ́ gbọ́ nígbà bóyá ọwọ́ owó ti àníyàn ni kò yé níyàn ni ọlọ́run ti ní kébìrì léyàn àbí wọn gan ọ̀rọ̀ tó ń di ìyàn nígbà wọn gan ẹ tó gbé wọn náà kébìrì fa ìlú tó tẹ̀ mọ́wọ́n náà kọ́lá àwọn ọmọdé òfin bá tó ń dáàbò bò wọn gbogbo àwọn afá wọn náà ìdùnnà káàkiri ìfẹ̀ní káàkiri ẹ máa gbọ́ ọlọ́rọ̀ gba àwọn ìdílé àwọn ìfẹ́ ìtọ́jú ìgbọ̀ lóríṣiríṣi lọ́dọ̀ tí wàá lẹ́yìn àyè náà ṣe gbé ẹ̀sùn náà wò pé àá yóò sì bàtà wáyé dágbà kò tẹ̀ wá ṣe sí ni pé ó tún àwọn ọmọ rẹ̀ pé àwọn sálábí àwọn sálábí rẹ̀ báwọn sálábí àwọn ti gbọ́ yẹnu àkíndígbò àgbọ̀dọ̀ dìbò kódà àgbọ̀dọ̀ sọ pé kíni kíni jẹ́ bẹ́ẹ̀ kíni jẹ́ kúkúrú náà kúkúrú yóò sì máa kàfàrà àwọn èèyàn dáadáa pẹ́lẹ́ tó tó gbé lágbára kékeré ó jíjẹ́ kébèrè ní ọ kí la dé tó ti di gègé rí owó tó ti gbò ní. sọ eléyìí ìlànà àwọn àwárí tí ò rújú ìlànà àwárí tó ní. ẹni tẹ́tẹ́ bá wọ àwùjọ yìí náà ní nàìjíríà muhammed yusuf ó kọ síra kan ó ní hàn yìí yìí àkèjà tó náà ní orí síra wọn àmọ́ àfa àkàkọ síra kan jáde àkọsíra wọn ní àbá ya adam láyà ìkùlání òun ọkọ̀ síra rẹ̀ jáde wọ́n pè síra wọn ní sọ̀rọ̀ àjíyàn sọ̀rọ̀ àjíyàn wọ́n kó àwọn ọ̀rọ̀ muhammed yusuf ń wá lẹ́nu mọ́tìrì wọ́n kó sọ̀rọ̀ tó wá bẹ̀ pé yusuf ní àkídà táwọn òun àdèmọ̀kìrẹ́sì yà pàbó ọ̀kúlùmọ̀ká nàta àtàhà kàfíà mọ̀ṣẹ̀ Demokrasi, demokrasi, democracy tọ̀gùtù ni tí ó ṣàlẹ̀ gbogbo ẹni tí bá ti ń bẹ lábẹ́ rẹ̀ ìdílé ló tọ̀ tòun ló pàdé ìdílé àwọn tí wọ́n láwọn lè pàbọ́ àwọn jáde kú ní àwùjọ àwọn wà láyé kan tá àwọn lọ́tọ̀ àwọn mọ̀dá wa wọ́n wà bẹ́ẹ̀ ní Yobe wọ́n wà bẹ́ẹ̀ ní Nàìjíríà wọ́n wà bẹ́ẹ̀ ní Ìfẹ́yìn bó ti jẹ́ pé táwọn Ìfẹ́yìn ojú Yorùbá tó ń bẹ lára wọn ìlú Yorùbá ìbẹ̀ lára wọn ó kókó láàrin àwọn àwùjọ mùsùlùmí ó kókó láàrin àwọn àwùjọ kìkìrí wọn lọ sí kìlómítà ten ìfitọ àwọn lọ lè dá dáwùlà ìsìlámì àkàlẹ̀ níbẹ̀ ẹ̀rí pé tí wọ́n bá dáwùlà náà délé fún un ẹ̀rí pé dáwùlà náà lọ báyìí ọmọ bá ń sún nínú ìyájọkú àti olóyún tó bí nìkan ọmọ fi dáwùlà ìsìlámì àná ń bẹ. sọ òun ni pé kéèyàn bá ti ń rìn lánàá kàwárí ní tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú náà wà á lọ́mọ ní padà kí ni wọ́n nà sí àwọn sọ́láfù wa ní wọ́n rìn ìròyìn yìí pé ti gbọ́ ọlọ́pọlọ rẹ̀ tẹ́ gbọ́ tó bá jẹ́ aláìmọ̀kan. irú ẹni obìnrin tó lè jẹ́ aláìmọ̀kan kó tẹ̀lé kí òní kó máa gbé ìròyìn ọ̀nà yìí ò kì ṣe ìlànà súnà bóyá ní bí ìlànà àwọn àwárí jù ní àwọn jàmáà tó náà nìyí tó bá kan náà nínú àwọn àyà tí àwọn tí wọ́n di ìlànà tó yàtọ̀ sí àwọn sọ̀rọ̀ àbàmù nípa àṣọkùnrin lóyìn náà ọ̀rọ̀ نوع يأخذ من دينه ونكونت من اتخذوا أحبارهم ورؤبانهم أربابا من دون الله والمسيء ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا الله القرآن وأما يشركون وليعوا اليهودية والنصارى اتخذوا أحبارهم واتبعوا صاروا أتاعونا إلى الله منهما وكمدي أربابا من دون الله وتولوا لهم هو سليم ولهم ظلام والمسيح ابن مريم wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n tún ka ẹ̀yìn ànábì àṣìṣe Mariam wọ́n mú ní ẹni tí wọ́n jẹ́ ọmọ ọlọ́run ọba ọmọ omi ìlú ilẹ̀ ní àṣìṣe ìlú àlùwà àṣìṣe lẹ́sìn ní ọlọ́run ọba nìkan ṣe ọlọ́run nìkan máa. ní ọ̀yà yìí ẹ̀ǹfẹ́ ilé kútù nínú kíra rẹ̀ tí jẹ́ ìlànà kùrọ̀hán ìyẹn ó rí ìwé gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà yìí tó yìí pé kí níbẹ̀ táwọn ní ojúdú ẹlẹ́kẹta ní sọ̀kọ̀ àwọn ìṣàwọ̀n one hundred ninety eight ó ní iná mẹ́ta tọ́ abáṣara ni ọyà tó lónìí ó ní gbogbo ẹni tó bá tẹ̀lé ẹ̀dá kan fi ṣẹ̀rí àti níbi òfin kan mìíràn ẹ̀yìndì náà sì tó bá nìyẹn ló gbé òfin yẹn kalẹ̀ wàlá ó fi ju zèyíyà ti ń sọ̀rọ̀ yẹra kúrò àwọn àti pé báyìí sẹ́lẹ̀ níbi nǹkan díẹ̀ náà ni fàyín náà máa ń wà mọ́ṣẹ́kù ẹlẹ́bọ̀ ni ọ́ fàyín káwọn fi ọ́sùn ní mùsùlùmá kúrò àlẹ́ nìyẹn bá jẹ́ mùsùlùmí tó ìlànà táwọn èèyàn ń tẹ̀lé ni ọ̀rọ̀ táwọn èèyàn ń tẹ̀lé ni ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti involve ní ti gọ́ọ̀mẹ̀ntì ní tí èṣe islamic government tí èṣe sharia government kẹ̀rọ ó ní fẹ́mi yẹn kọ́lá tó bá ṣe pé ń bá ń sọ pé ashhadu an la ilaha illallah lẹ́yìn ìgbà títí ń lọlẹ̀ gba òfin míì tó gba tó gba òfin míì kọ́lá tó bá ń sọ jẹ́ ìpọ́lọ̀ ní ọba tí a máa ń sìn pẹ̀lú àwọn ẹnìyẹn kìkìrì ni bẹ́yìn náà máa ń wọ ẹ̀kọ́ lọ́kọ́ ní ghairi llah gbàtí pé tí ń gba òfin rí látọ̀ lẹ́yìn kò kí ń ṣe ọlọ́run wọ̀nyí bákanáà nínú síra rẹ̀ bákanáà júzù ẹlẹ́kejì page six hundred and ninety three ó ní fàmà yókìn ó ní kò rọrùn á ń yẹ sẹ́mi àti ìmáàn kálàfẹ́rí ìmáàní kí ìmáàní ọ papọ̀ wà á dá níta kí ni ṣẹ̀ríà àti àti kí ọmọ lò fi ọlọ́run kó a papọ̀ nínú ẹ̀mí kò ṣeé kó lóòótọ́ ní ìmáàní kó wá ní náà lò fi ọlọ́run. àwọn á dá ní lè ṣùkùnmí àbí kọ́ máa yọnu sí òfin ṣẹ̀ríà yìí kó wá tó lọ tó ń jẹ́ mọ́mì ní ọ̀rọ̀ kékeré ni ọ́. so irú àwọn òfin àwọn ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ tí àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé káàkiri wọ́n fi máa ń pè é àwọn tí yóò bá ti lo òfin ọlọ́run ọba ní kékeré ìtura kan wọ́n kò ní pé àwọn ọ̀fẹ́ wá pé bóyá ẹ̀yìn yẹjú rẹ̀ níṣẹ́ nìyẹn tó wà mùtọ́rù ni àbúgbà rẹ̀ lábẹ́ rẹ̀ ni àbí bí kò ní kò ní agbára láti yí nǹkan yẹn padà ó ní kò sí lọ́kàn àwọn ṣé kò sí lòmí ọlọ́wọ́n bá náà kìfìrí mu tó irú eléyìí náà ni àwọn àfààní ń ṣàlàyé tí gbẹ́ndẹ́ bá gbọ́ ní lórí eléyìí kẹwàá pé ìwòrí àwọn àwọn kálàfù náà ní lò irú owó bọ̀dá tí wàá náà lọ rí irú tó náà lọ ń gbé náà nù ìṣẹ́lá ẹnìkan pẹ̀lú tòní bọ́dá wa jàbàtà ó ní ìwúdáadé wọ́n ní ìwúdáadé àmọ́tí ẹgbọ́ wípé ẹtí ń togbo àwọn afárá ọdún ní kébèrè Ni ó ní ní kébèrè ní wọ́n ní oníṣàdé tàbí àwọn kébèrè wọ́n ní ẹgbẹ́dọ̀ fọlárú kébèrè ó ní kébèrè ní síkẹ̀dẹ̀ kébèrè ní. àwọn yẹn ní ẹni wọn ní bóòlù tó ń jẹ́ kébèrè ó ní ẹ ó jẹ́ kí fọlẹ́ ó jẹ́ kí fọlẹ́ rè ntòkòtì ntòkòtì kọ́ ìgbó wọ̀ ni ó ní ìfọ̀n tó mọ́ níbọn ni ọ̀pọ̀ ètò kò jù kódà ẹ̀dàpọ̀ ẹ̀yìn èèyàn ẹgbẹ́ tó ra fún gbogbo àwọn kẹ́sìmọ̀ dídí àbúrúkú yìí àwọn kẹ́sìmọ̀ fún táwọn èèyàn gúnmọ̀ nílò ẹgbẹ́ òjì nà sí ìgbà àbá yẹn kó sí nǹkan gan o kó sí kí ní jẹ́ kó sí kí ní jẹ́ kó sí sí láàárín ọ̀dọ̀dọ̀ tí wọ́n pàtì tí wọ́n bá wọn lò tó ènìyàn ń ṣe àwọn kaba yìí ṣẹlẹ̀ ẹ̀yìn àtàrà yẹn tó kọ́ sí fún wa ẹni wọ́n ti kílẹ̀ tó ẹni ó kòtò sí democracy kékeré òdìbò ó ní ẹ ẹ kí gbogbo tí kò dégbé mẹ́rin kọ́ni ẹni ó ní ọkọ ya ẹmú àpá súnmọ̀ kan wá láyé tó ní bí ẹ bá ti kòtò sí gbòòdì kékeré ó ní ẹ ẹ wọ́n náà mẹ́rin wá tẹ̀lé orí èmi kọ́ ní mẹ́rin wá alimọ́sibítù àhàkùnbìtẹ̀lé orí yìí ẹni orí àní alimọ́sibítù àhàkùnbìtẹ̀lé orí àní kíni orí àní alimọ́sibítù àhàkùnbìtẹ̀lé àní ẹlẹ́yà ọ̀gbá nípa ìdílé aláwọ̀ ìdílé kò lábẹ́ nù wọ́n ẹ̀dá mi lóhùn ẹ̀dá mi lóhùn ẹ̀dá mi lóhùn kí ni ó fà ní pé ìlànà ẹsẹ̀ kiri ní gbogbo ọ̀nà tí ó láti fi bèbè rí ní ọmọ wákàtí tó tẹ́ bá sọ fún pé tẹ̀sílì nù àbáàtì ní ó ní kò tó tọ́kẹ́ ní o gbé àwọn ti clear pé kí ni kúkúrú dúnà kúkúrú kò sí nílẹ̀ bẹ́ẹ̀ ní tó ìlú eléyìí ṣé ìlànà àwọn sálàfù náà bí wọn ní bí wọn fi ojú kó yíyan wípé ìwọ àtàwọn gbogbo àrùn wọn yàtọ̀ síra yín wọn yàtọ̀ síra wọn kí ni oníkẹ́ ló bá ti pèpè sí ìgbò tó sọ fún káyọ̀ lójú ìgbò ó ti di kékeré tó ti dẹ́lẹ́bọ tó àfa tún náà ló sọ rí tó gbọ́dọ̀ lẹ́sọ̀ lọ́sọ̀ làwọn ẹ̀kọ́ lé lé tó kọ́nà ayé àtúkí àná lásọ àgbóyè àwọn sọ̀hábà ní orí rẹ̀ yìí tó bá kan náà ní abẹ́ àtúkùn bẹ̀rẹ̀ ìmọ̀ àǹzọ́lọ́wọ́ pẹ̀lú ìjọba kékeré yìí gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ní ìlú tiwa táwa yìí democracy ni wọ́n fi ń darí wa òkè ń ṣe sẹ́ríà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni máa ń ní ìṣòro nínú ẹ̀mí títí ọmọ wa ká la pé ah ìlú àgbákò làwọn ti ń lu yìí báyìí so democracy náà democracy wọn lò lérí wa bẹ́ẹ̀ ni àgbákò ni àmọ́ kìí sàgbákò tó le tó bí kò ṣe ń kà fún un kò le tó àrùn so àkọ́kọ́ ni pé irú ẹgbẹ́ bá lábẹ́ ẹrú ẹni yìí yẹn gbọ́dọ̀ gbà wípé òun náà ni aláṣẹ ní mẹjáàjì kàlàfíà gbọ́dọ̀ gbà fóun náà ni aláṣẹ kódà àwọn ẹni yẹn ni gbọ́dọ̀ sáfù ìṣẹ̀lẹ̀ òkú ma nínú ṣèkí àti pẹ̀lú gbólóhùn tí wọn máa lọ sáfù wọn láti sáfù ìjọba báwọn kódà fún kí n lè jọba ètò torí pé kí ni àwọn afá mú àwọn àlàyé wá látara ìṣíkà mẹ́tìtọ̀ ó lo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe tó ti wà lábẹ́ ìjọba tí kò kí ń ṣe ìjọba ṣẹ̀ríà Islam tí bá nàbí ó ti tàkùn wọn lọ ànábì wọn ń bá ẹnu rẹ lọ òfin tó jẹ́ òfin tó káàdì tí ti lọ ní òkè ó ti bá ìṣẹ̀lẹ̀ lọ. àwọn bàtú di pé agbára dé àti òfin ẹ̀sìn dé ànábì sọ̀lọ́ ọ̀rọ̀ sọ́nà ọ láti bí ní láti mọ̀ pé kò ní ìdíkà wọn fìdí ara wa káwọ́ ara ara wa látara tó kéde àti dẹ́dẹ́n àti dẹ́dẹ́n àti kárí tó ṣẹ̀ríà kò tẹ́ tó takò pé kárí ṣẹ̀ríà nínú àfa súnmọ̀ kò tẹ́ tó takò pé òun kọ́ lọ́ dára jù òun náà lọ́ dára jù àmì ìwọ̀n wa túmọ̀ sí pé gbogbo ọ̀nà náà láti wà tó wá sí pé pé ká mú ní kókó gangan àwa nínú kí ni pé ká mú ní kókó òun náà ní àdá ìnà àkídà àfọ̀ṣíà ìpèpè sí àkídà tó dáa àwọn àti àwọn èèyàn lẹ̀ bóyá ni pé islamic government láti wà náà wájú àwọn ìlú mi látara pàtẹ́ lu islamic government wọ́n lè tọ̀ ibi táwọn ẹ̀ka ìlera sí ní òṣèlú tábà ti rántí bẹ́ẹ̀ á rí ibi ìlọ̀lẹ̀ rí ibi fún kíní ìṣòro gbogbo eléyìí náà ni àwọn àbá ìṣẹ̀lẹ̀ àlàyé irú ìṣúbọ̀kọ́ sọ wípé tí wọ́n bá wà ní abẹ́ ìjọba tó kì í ṣe ìjọba ẹ̀sìn tí ì ṣe ìjọba ṣẹ̀ríà يقول يعني ẹni pé mọ́kẹ̀lẹ̀ mọ́tàbù ahli sunnah wal jama'a annahu la yarawna al-khuruja ala al-a'imma أو الخروج عليهم بالقول اللهم إلا اللهم إلا إذا رأى المسلمون كفرا بواه عنده من الله فيه برهان طبعا كي تنسى فيه هذه كتان شديد كفر تسقيا تسي يجو تسي يجو كمه ابن باس رحمه الله wọ́n ní padà bẹ́ẹ̀ta àyẹ́kùrújú àìlà àdà sultan sábà ní aláṣẹ tó jẹ́ mùsùlùmí gan kò sí tó burú mẹ́ kí ọ̀nà lè takò kí ọ̀n bàjá líkì zẹ́lẹ́tì láti gbé owó mẹ́ ìdàkẹ́rẹ́ ìdà olùkọ́dọ̀rà sábà lágbára. ó lè bẹ́ẹ̀ tó bá lágbára ní ìsìn tó ti agbára bá wà fún mùsùlùmí láti lọ sí Àbújá kẹlọ̀lẹ̀ ajá kí kẹlọ̀lẹ̀ gba ìjọba lọ́wọ́ wọn kẹ òfin Islam ibi láti rí àwọn boko haram yìí tí wọ́n ń ṣe àṣìṣe nígbà tí wọ́n lọ sí kọ́ńtẹ́tẹ́ àtẹ́ǹtì atúrọ̀kiri kọ́ńtẹ́tẹ́ àtẹ́ǹtì atúrọ̀kí àti ìgbọ́ ẹ̀kan rí tí wọ́n àtẹ́ǹtì atúrọ̀kí ìtọ́ afẹ́bàbọ̀ pẹ̀ lágbára ẹ̀kọ́ rí tátúrọ̀ tó túnmọ̀ sí pé ẹ̀ lágbára náà lọ ẹni tí ó sì lágbára tó lọ lè déyàn déyàn kí ń déyàn déyàn kí ni ó ṣe àjẹkóyà náà ni ọmọ rẹ̀ jẹ́ أما إذا لم يكن عنده القدرة أما تبع الله فلا يخرج أو أبي كان الخروج مستغربا يسبب شرا أكبر àbí tẹ bá tẹ wọ́n pé kẹta olórí kẹlẹ́ fẹ́ bẹ̀rẹ̀ wàhálà yóò jẹ́ kí aburú yọ wá pọ̀ wàlẹ́ sọ́dọ̀ òkòrò nípa aburú yọ pọ̀ jù ẹ gbọ́dọ̀ lè ká kùnà bẹ̀rẹ̀ ayẹ̀sẹ̀ lè mọ̀tọ́ rẹ̀ ṣe hàn ó ní ká fi sọ àwọn nǹkan tó jẹ́ orí fún àwọn tí wọ́n wà ní àpapọ̀ yẹn ni pé àpapọ̀ ìyẹn káwọn tí kò ní kó ìnira bá wọn. tí a bá wà ní abẹ́ ìjọba tí kò kì í ṣe ìjọba mùsùlùmí Sheikh Fawzan ṣùgbọ́n ọ̀lọ́ wọ́n sọ nínú àwọn fatawa wọn tí wọ́n tó eh, fatawa náà sínú fatawa àlàyémà fi nawazil al-mustahimma. Sheikh ni wà á mẹ́ta àmúlò máa hakim al-kafir ike ẹni tó bá jẹ́ kékeré tó jẹ́ kó lára ṣe bá ti bá a lò عرف هذا يختلف باختلاف الأحوال ظلم إياكم السلام فنديش كذا لشيء فإن كان في المسلمين قوة قلت لك مسلم بأن يزرع وفيهم استطاع في القطر لمقاتلتي وتنشيتي أن الحكم بكرم إباكا كان يقول له في وإيجاد حاكم مسلم káma lè wá ẹni tó jẹ mùsùlùmí tí mo lò fi ọlọ́run fàyín náà yẹ nípa alẹ́ yìí dáì ó ń dandan náà lè kàṣe náà fàhádà mìíràn jihad fi sabilillah ó ti ń jẹ́ jihad lélẹ́ yìí ti ń jẹ́ jihad lọ kẹ́ ẹ wá ọ̀nà kẹ́sì yọ fún mi ẹ̀túrẹ́ ti kápá ẹ̀tí lágbára ama ìdá kánú náà ẹ̀sẹ̀ tẹ̀lé àmọ́ ti pa inú ọba ká ìzáàlà tùrú láti lọ lè yọ olú ẹni yẹn kú ń bẹ́ẹ̀ fàlàyé jùlọ ayé sàṣàrọ̀ ṣùgbọ́n náà bèbè bọ́ọ̀lù àti wọn kẹfàrà kò tó láti kẹwàá lọ lè kóra ń jọ pẹ̀lú àwọn alábòsí àtàwọn kèfèrí tó ẹja parapọ̀ لأن هذا يعود على المسلمين بالضرر والإبادة تقول قل لما مسلمين يقارن قبا مسلمين والنبي صلى الله عليه وسلم ولي النبي صلى الله عليه وسلم ريري ولي عاش في مكة ثلاثة عشر سنة النبي اللي وجدت عن مكة بعد البعثة والولاية fi hàn ìfọ̀fà ànábì wà lábẹ́ ìjọba kìfìrí ọlọ́run ti fi lánàá lẹ́bi ọlọ́run ọba ọdún mẹ́ta lọ́la ti wà lábẹ́ wọn. sọ́nà ní kí mùsùlùmí bá wà ní abẹ́ tí kò fi ìjọba kìfìrí ìjọba democracy ìjọba autocracy ìjọba dictatoria yíwò túmọ̀ sí pé ìpẹ́tọ̀ ọ̀wá ní ìyàwó ló lè dá ìjọba níwájú lẹ́gbẹ̀ẹ́ kan àmàdá ọ̀pẹ́ẹ̀tì ìrọ̀lẹ́ ìkọ̀ọ̀bá mi irú ẹ̀ ní àkíyèsí gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ oríṣiríṣi táwọn náà máa wọ́n máa yàn àwọn àmírù àmírù tó ní àwọn chairman local government lábẹ́ ìjọba nàìjíríà wọ́n tó láwọn yẹn wá lí lọ́kọ̀ọ́lá wà nílọrin níbi lọ́kọ̀ọ́lá ló ń ṣe ọ̀tábọ̀n kan wọ́n á nípa àkójọ àwọn ẹlẹ́gbẹ́ ẹnìkan bá ń ṣe ojúbùsẹ̀ nìkan kí ni olúwa lè lọrin rẹ̀ olúwa lè lọrin bò olúwa lè lọrin bò olùmọ̀gbọ̀n fẹ́ẹ́ bá ti ní

ìjọba ìjọba ìsìlámù ìjọba àpapọ̀ ń bẹ èyí wá ló ń dá ìjọba ní ọ̀tọ́jì lábẹ́ sùrù léyìí ọ̀bá mi so anabi sallallahu alaihi wasallam kí náà anabi sallallahu alaihi wasallam kó ti gbé bẹ́ẹ̀ rí wọ́n máa ń mẹ́ta fúlẹ̀ mẹ́ta sáàdì àwọn èèyàn ti gba ìsìlámù nínú àwọn sọ̀rọ̀ wọ́n lẹ́mú iná ti lu alkùfàrà fún wọn lórí sáfà wọn kìfìrí بل كانوا من يعني منهجين عن قتال الكفار قرأ النبي صلى الله عليه وسلم إلا بعدما هاجر وصار له دولة وجماعة يستطيع بهم أن يقاتل الكفار لأن بطانة اللبرة تطمني أكبر أكبر تطم الله لنيا سنوات اللبرة لا تقول إجابة تجريني هذا هو المنهج الإسلام شرق ذلك إلا أن إسلام لليه لنا آل السنة لليه لنا سلفية لليه sheikh wa ni wa in kana al-muslimuna tahta wilayatin kafira wọ́n ti mùsùlùmí máa ń bẹ lábẹ́ ìjọba kékeré fàlẹ́ ayọ̀tẹ̀tẹ̀ ìṣúná ìzà ẹlẹ́tàá tí wọ́n lágbára wọ́n láwọn yọ fa iná mú yàtọ̀ mọ̀tàkùnà ìsìláàmì yìí ẹ̀dì mọ́ ìsìláàmù yìí ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ti ń lọ wọ́n di àkídàtì ẹ̀dì mọ́ àkídà yìí àkídà ni ẹ̀mọ̀ pèpè tí ń so ìjọba ẹ bá pèpè sákídà tó bá dé séèjì kan ṣe pé ó ń kálukú náà wá gbọ́ ẹ̀sìn yìí ẹ̀dá kan wò ẹwà ń tọ́ láwọn ń dọ́gbọ́n gbẹtọ̀ ẹ̀rọ ní rábọ̀ wọn láàrin wọ́n tó kọ̀ lákìídà ṣòkòtò nìkan irùngbọ̀n nìkan tó tó bá lákìídà ló dé bẹ́ẹ̀ lọ́mọ sọ pé ẹ̀tọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lẹ́sìn lẹ́jàta nígbà ráyè ẹ̀sùn bí ọmọ ṣe tiẹ̀ ẹ̀kiri ló ti tiẹ̀ kọ́dà àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ló ti ti wọn òun ní ọkọ̀ bẹ̀rẹ̀ òun náà òun ní ọkọ̀ bẹ̀rẹ̀ òun ní pàṣọ ẹ̀yìn pàṣọ àbí kí ni wọ́n pè òṣùpá bóyá fún mi ní orí àtúntò wà lọ́nà òun nìkan dé nígbà wà sí fún mi ní orí ó ti dé bìlà ó ti nínú bà ṣòkòtò lórí tó lẹ̀ ẹwà gbáko wọn àní ara ní ìròrí ti wá kọ́ lélẹ́ yìí tó ní pé àkéèdà ti wá ní àwọn òṣìlú láwọn tòtò sí ìjọ tó bá yá tó ẹgbá kéde àwọn wá jẹrẹ létí káàkiri nínú mọ̀lẹ́bí kọ̀ọ̀kan tó jẹrẹ tó gbà àdúgbò kọ̀ọ̀kan káàkiri ìjọ́ni tó bá yá yóò padà yí pé ẹni tó padà jẹ bẹ́ẹ̀ náà ni àwọn abáyé sọ pé àkéèmù dáwọ́lá tàbí Islam tó nùkú sí kún tó kọ́ àmọ́ ìròrí rẹ̀ wá jí ilẹ̀ lérí ìròrí ọdún ọ̀rọ̀ dáadáa sáà fi tẹ̀sí kúkú lọ́ni lọ́tọ̀ yàtọ̀ yìí. òǹfẹ́ ní gbogbo ọlọ́rọ̀ inú ọ̀rọ̀ jíjọ ní onímọ̀ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ lọ sí tó òǹfẹ́ bí náà lọ́tọ̀ inú ọ̀rọ̀ yìí sàlàyé pé ọ̀rọ̀ yìí ṣé kàlùbá ni wá sàlàyé pé ìmúlò inú pátó ajé kàlùbá ni wá ní ẹni tó sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé á ni tó mọ kímọ̀ tó ń sọ ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ولن أقيموا دولة الإسلام في نفوسكم تقاموا بأرضكم ibẹ̀ bí kí dáwọ́lá islam kọ́kọ́ jòkó nínú ẹ̀mí yín náà islamic government kó jòkó nínú ẹ̀mí inú ẹ̀mí rẹ̀ ni ojú kò jòkó sí bẹ̀rẹ̀ látara irí ara rẹ̀ tọ́nà bá lọ́wọ́ ọ̀fẹ́ mọ́ ìyapa rẹ̀ tọ́nà bá ti wọ́n tọ́ fẹ́ wọn mọ́tò ní ìsìn tó ti wọ́n lè gbèrè tó jòkó sí òfin ẹ̀sìn wọn lọ bẹ́ẹ̀ lò amọ́fẹ́ wọn ní mọ́tò mo tẹ̀ sọ́ kúrò rẹ̀ náà ah, ẹ̀mí rẹ̀ kọ́kọ́ tó ta à wà bí mọ́ lọ ẹ̀sẹ̀ kí mọ́ lọ lè wá lè amọ́fẹ́ wọn pé á ń kẹ́jú mo ní sẹ́ra kọ́lẹ́ gbàgbé báyìí kan wà á gbé rẹ̀ wà jò fún ìdíjọ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ṣe kí ni olùfin ọlọ́run bó ṣe mọ̀ fún ọ ọ̀tàkùn lọ́ha nàtàbà ó fi fẹ́ wọ̀run tó bá ráǹfààní àti lòfin nígbà tó bá délé rí ó àwọn ọmọ náà ò fi ọlọ́run kéékèèké nítorí ọ̀pọ̀ aláàjẹ fún wọn bẹ̀rẹ̀ lórí kọ́kọ́ yapa rẹ̀ yìí nìyí àti mo bẹ̀rẹ̀ lóde kòjọ́ lójú àti ìṣèbàjẹ́ kòjọ́ lójú àti parọ́ kòjọ́ lójú àti ìlúwẹ́bì kòjọ́ lójú àti ìjàmbá fún ìkọjọ́ lójú òfin olóòtú ọ̀pá islamic government islamic government ó ti kọ́ han ìpìlẹ̀ islamic government mo so òun ni pé irú ẹni báyìí wá jẹ́ ṣe pé kò ní ìdíkẹ́ máa hàn ilé mà ládẹ́pẹ́ wà ládẹ́ ìjọba ẹgbẹ́ ẹ̀sìn yín mú kàmíyẹ̀fẹ̀ ìsàmẹ́sà kóbi ìsìlámì kún wà ẹ má bára yín sọ pé afẹ́ lọ ní máa bá àwọn kèfèrí káàdọ̀ kan kájọ fèrí wọ́ àjọ dáríwọ́ nínú ìjọba yìí ìjọba ọmọ ń yẹ ìpìlẹ̀ fún wa ọmọ ìlera ẹ̀wọ̀ kẹmọdé àlùsùn náà ẹ̀rọ wọ́n bí òṣèlú ẹ̀rọ wọ́n bí òṣèlú wọ́n fẹ́ lè tọ́wá lọ rí wọ́n bá ní òun ní kọ́mísọ́nà yòókù àbí tó lẹ̀ kúlá rẹ̀ ó lè gbọ́ ìbúrọ́dà ń lọ ní ẹ̀rọ tòṣèlú o ẹ̀rọ tòṣèlú ìgbà tí mo gbọ́ mo ní yé nǹkan dé ẹ̀yà àlà lọ rí gbogbo àlùsùn náà lọ rí ẹ̀dí wọ ẹ̀dùn ìfọwá ní lọ bọ́ sínú odò odò ìfọwá ní ẹ̀mú ẹ̀ lọ yìí látara nǹkan tí wọ́n ń paláró tí wọ́n pè ní ìlànà súnà tí wọ́n gbé kalẹ̀ fún yín tí wọ́n pè ní sọ̀rọ̀ tó ń tẹ̀lé ìlànà ẹgbẹ́ láti fi fa gbogbo ìrírí àwọn onísúnà nínú àwọn ọ̀nà láti fa àwọn sínú ẹgbẹ́ àfẹsọ̀nà bá ní kó ní ìtají. ó ní pé wọ́n ní ẹ má lọ lè rọ́pò pẹ̀lú àwọn tìpìrí kẹlẹ́ yín ọ̀nà lè bá wọn wọ democracy àwọ̀bẹ̀ àràmọ́bẹ̀ níjọ́ ìgbà táwọn fa ike mo tó dé tàbí tó dé o nínú tako bí ó tó wá tọ ó tó ní kọ̀dá táwọn olóòtẹ̀lú ẹnìkan wá pè mí lára àwọn àfá àtọ́jà àfá lọ́rin ó wá ní wípé mo fi wí bẹ́ẹ̀ wípé káàánú ah! ọmọ wọ̀ bẹ̀rẹ̀ wọ́n gbé á níjọ́ àwọn ènìyàn ti wáyé lójú rẹ̀ àti wọn ló tún gbọ́ kiri yé káàdì káàánú yọ ọmọ bẹ̀rẹ̀ yé ṣe ẹni ó di ọ̀rọ̀ tìyàtà ọ̀rọ̀ kìíní yìí ní ẹni tó bá ti ní ṣe pẹ̀lú fúnfún lórí ìlú àmì ọlọ́run yìí àti ìdókòlù sí tìyàtà ni ọmọ ẹni dá ẹni bí àgbóyè súnà bá ti mọ lára àwọn èèyàn. wọ́n á sọ fún mi kọ́ da ìgbà tí ẹ̀rọ ní ó lágbóyè súnà ẹ wá ní kọ́rọ̀ lè wà ní àwọn èèyàn tó pọ̀ kọ́rọ̀ lè kéré bọ̀ kọ́rọ̀ lè kéré bọ̀ àárín wọn. mo ní ẹni ṣàkójúwe kan fún táwa mú tòmọ́tò yọ ọ̀kan táwa jù sí àárín àwọn tòmọ́tò tó fi hàn ìtọ́lá la fi àwọn bóòlù òun ṣe àbádàkẹ́ ní ẹ̀dá lóhùn ó ní yóò rà nìtọ̀ bẹ́ẹ̀ náà ni ní súnà tó bá lọ àmì wọn yóò rà ní kó o lè rí ṣe sọ̀rọ̀ tó kàn wá náà ni pé kó ń ká lùkú ká mójútó àkéèdà tó wa ká má ba wọn rárí wọ bẹ̀ lẹ́yìn náà ní ká yàrá òdo aléyìn délé ìgbà rẹ̀ wọ́n kọ́ wọ́n ní sheikh ẹ̀fọ̀gán wọ́n ní lẹ́yìn yóò kó ìparun bá àwa mùsùlùmí ni bẹ́ẹ̀ náà yóò ti bàdá wà wájẹ́ tó bàdá wà jẹ́ ṣé máa ní ara nínú òṣèlú ẹ̀jẹ̀ ká ló kàmọ́ wáyé dáàmà tí wọ́n bẹ̀ tó bá tẹ̀ wọ́n bẹ̀ fẹ́ òyìnbó òyìnbó dáadáa lónìí òyìnbó alọ́lá máa rí ọkùnrin sábọ̀ mẹ́ ma kò sí àbọ̀rí bẹ́ẹ̀ tó ló ti di yapayapa nígbà tó bá ti wọlé sí afẹ́jẹ̀ gẹ́gẹ́ lọ́la ó di bí ọkùn lálẹ́bà yìí ló ti gbọ́ aláàtì gbọ́n rárá five million àti báwo báyìí ọmọ wọlé ó délẹ̀ láwọn báyìí wọ́n fẹ́ ṣe níbi náà àìsọ̀fọ́ àìsọ̀fọ́ àìsọ̀fọ́ so òun ni pé ẹ̀sìn gẹ́gẹ́ ni ẹ̀ka wá ọ̀nà láti kó àwọn èèyàn àmọ́ ká máa nínú òṣèlú ni ẹ̀rá sí kò sí dáwọ́ bàjẹ́ ni. àmọ́ ìdàkẹ́rẹ̀ ti kò wá ṣé kò náà ni àmọ́ bá lágbára يعني يستطيعون فيها الجهاد سبيل الجهاد فإنهم يجاهدون في سبيل الله كيلو عمليا كيلو يكون دام سجن طلال على ثوابت الشرعية المعروفة كيلو عمل في في إسلام الله قال تجارة في أو أنا ما سبحانه من ضمن شيء قالوا الحكم بغير ما أنزل الله إذا جاء شيء ما فقال كوانا من كرة يدري هو قال أنزل تعيين هنا لكي الانتخابات لكي يجيبوه ǹjẹ́ mùsùlùmí ṣe alẹ́tọ̀ láti dìbò ìtò jẹ́ kókó ní ẹnu àwọn àfẹ́sìn ọ̀rọ̀ fẹ́ mẹ́ tí ó gbajúmọ̀ dáadáa ṣe pé àwọn èèyàn ti máa ń lò láti fi ṣàlàyé nípa pé a lè dìbò nípa tó ní Sheikh Al-Albani wọ́n fara mọ́ pé mùsùlùmí lè dìbò Sheikh Al-Uthaymeen wọ́n ní wọ́n fara pípé yẹn lè dìbò eléyìí kọ́ra ń bẹ nínú àwọn ìyẹnì ọ̀sọ́tọ́wá sí àwọn tí wọ́n ní ìdílẹ́gbẹ́ tí wọ́n bá fẹ́ ṣàkóso nígbà míì tí wọ́n lọ lè wá ọ̀rọ̀ tó dáa lọ́dọ̀ ẹni tí yóò fẹ́ràn tí yóò gbádùn ìlànà rẹ̀ tó wà lò tí wọ́n máa fi ṣe ẹ̀rí káàkiri láti fi gbé ìfẹ́ rẹ̀ ní ẹsẹ̀. ṣé lọ́gbà ń lọ sí òun gẹ́gẹ́ bá ti mọ̀ wọ́n tí wọ́n bá yí kàlàfíà ni wọ́n wọn fara mọ́ ìlànà ẹlẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ ṣe wọ́n wá ní àwọn fatuwa tó kí wọ́n sọ nípa pé láà alìmọ̀ṣáraka àmàlù فإن لم يقترن به ما يدل على أنه يستحيل هذا الأمر بقلبه فهو ذنب ومعصية فقد قد كي يقول لي ونو فرمي ipe tọ̀ èmi náà ń dàgbà máa ń pé àwa náà ò ní náà ń lọ gẹ́gẹ́ bí aspirant ṣé kò ní kò sí tó bá kúkọ̀ dá rárá wọ́n ní tó wá burú jù òun ni pé tó bá ṣe pé ìyẹn bá mọ̀ pé tó sọ̀rọ̀ lè ṣe ní tí ò dáa ni ilé ọ̀nì yẹn náà kìkì ń ṣe kìkì rí ọdún bá rí wọ bẹ̀ àmọ́ mọ̀ pé tó sọ̀rọ̀ lè ṣe ní tí ò dáa ni zambon ọmọ àti wọ́n ní kọ́ قل وأقول أو عالما أقول قد يكون كبيرة لأن بعض الذين يشاركون يدلون بسبب جهلهم بالإسلام قالوا لي فرع الدين سلام لا ما يلوه تلقى قلوا بعض قالوا لي ونو òṣèlú yìí tí wọ́n náà fẹ́lẹ̀ lè jẹ́ ẹ̀dẹ́kan bẹ́ẹ̀ ló padà máa ń dúnú pẹ̀lú àìmọ̀kan wàlá ìkúnú yá àlè ọ̀sìn nínú máa fi ẹ̀sìn lọ ìta àìlà àìsàn ìjẹ́lẹ̀ kódà kí ni kó ń wọ́n ti lẹ́nu fáwọn fẹ́ṣẹ̀ náà ẹ̀mí rẹ̀ náà wọ́n bá lọ أنك تبادون تتنو أسنة فعلى كل حال شكرا مثل وقولي المشاركة في البرلمانات نحن نعتقد أنه أولا أنه لا يجوز إسلاميا شكرا لكم في قضاء إسلام ومبوش للقمة لأنه يعتبر من أوضع الموالاة من الشكر لغير ما أنزل الله عز وجل ṣẹ́kì ní torí pé kí ni ó kílẹ̀ ọ̀yanjú ipé yẹn náà lọ lè ń lo òfin tí ò bá òfin ọlọ́pàá bá mú ni ṣẹ́kì ní wá yẹn fún àwọn afáfin náà wọ́n ní hàrá àmàlẹ́jọ wọ́n ní àmọ́ iṣẹ́ ní kíní yìí kàkọ́ òde wàmí lam yahkum wàmí yẹn tàwálá minkum fa wọ́n lọ́wọ́ kẹ́ni tó bá ti lè ń bá wọn sọ̀rẹ́ òun náà dára wọn nù fa ábẹ̀tàwọ́lì wà kúfù àná wọ́n ní wọlé yìí kí كفر عملي ويبقى كفر يقول الإسلام من وإذا ما اقترن به كفر قلبي فهو كفر مخرج من الله يعني كفر ملة يخرج به عن الإسلام أنت أقول يا رات واقع يقول لا ها آه، آه. يا مخرج إذا فأنتم وتواب بكل الإسلام أنه شكتني فالمشاركة في البرلمانات بلا شك أنه معصية عليك يقول ليه صفون فلو ليه لو لجأ أنت ẹ̀ṣẹ̀ lára ni o lákìlá yẹjú ju alùpàwùlù rẹ̀ àná kúfúrú rẹ̀ já àmọ́ ọ̀gbọ́dọ̀ sọ pé ìyẹn ti kèfé tó ti kó Islam ìlà ẹ̀nì ṣùtìbẹ̀lì àfúrọ́d àti òǹkàlùkù lámàájá yanjú ọ̀rọ̀ rẹ̀ ìdàbàdàrà ní àṣìhìn máa yẹdúlù على أنه يستحيل الحكم بغير ما أنزل الله بقلبه وهو كافر كما كنا شرعنا ذلك في جلسة السابقة. شكله كان يقرأ الباب فهو فيه وده جديد الله وقاله ها يقول له عليه يقول إنه الإسلام أو أنت الله بجد مو kátó alẹ́ tó sọ pé ọ̀rọ̀ nípa ìbò tóbi láti rí pé àwọn ẹni tó ń sọ pé tó bá dìbò yìí ṣe ń di kékeré ẹgbẹ́ bí ọ̀dà ká fún ẹ̀ka nínú àwọn ọ̀dà oníwọ̀n àwọn aráàlú sọ irú ọ̀tọ́ òṣọ káàkiri bí mọ̀ kó jìnà sí ìlànà àwọn àfáàsùn náà yẹn yá tó bá kan náà ṣe eh, ẹ̀ fatuwa nípa pé ìtìkọ́ tí bàbá náà sọ pé àmọ́tọ́ pé ìtìkọ́ bá ní táwọn kan bí lọ wọn ṣe sọ pé ìyẹn lè ṣáraka níbẹ̀ fúnmi pé ọ̀rọ̀ bàlámà lélẹ̀ yìí pé kí wọ́n lọ lè sọ pé ìrọ̀lẹ́ wọnú òṣèlú gàgà tí wọ́n ti àgẹ́ eh, pé ń jẹ aspirant ògbóǹtarìkì láàrin wọn tó ń yìn mí náà ní kankan àbí mi náà gba ìlú ọmọ ẹgbẹ́ ṣẹlẹ̀ ìdàpọ̀ pé ọgbà àbúrò ara kò ṣe lè kọ́ ọmọ yìí tó. ìǹtẹ̀kọ́ọ̀bù ṣéèkì mú fatiwa wá pípé èèyàn lè dì í tó bá ní í ṣe pẹ̀lú ìdọ̀rọ̀rọ̀ gbà tí ṣéèkì wá gbélé yìí ṣéèkì mọ́kúbẹ̀ rọ̀ṣùlọ̀ àwọn kọ ń bẹ ní ìbí sheikh salim ilani ṣíbọ̀ ọ̀nà àwọn aṣàlàyé pé kọ́dà wọ́n ní ní mọ́tòdé ní tọ̀nà fi dáhùn pátíwá yìí wọ́n ní wọ́n á di ìdí mú kọ́pì pátíwá wa tó ṣe pé bàbá mokbel ó sẹ́ndì ìsánà sí sheikh eh, al-albani tí sheikh albani náà sì tún fi tàwọn kílọ̀mù sí i nítumọ̀ sí pé ṣé kàńgá ní àwọn náà níta ọjọ́ kù níbi ìmọ̀lọ́lẹ̀ jíìlù sọ ní náà ni ìṣẹ́ra yẹn ń bẹ ní ọwọ́ mi yàn kò táwọn pátó àyàn ọ̀pọ̀ gan nígbà tó lọ́ba ní kí n rí níbẹ̀ kò fi rọra kà wọ́n ní وهذه الفتوى قد فصلت بشأنها للشيخ الألباني حفظه الله وقلت له كيف أبحث كيف أبحت الانتخابات؟ قال أنا ما أبحتها ولكن من باب ارتكاب أخف الضررين wọ́n ní òun bí wọ́n pé bàbá báwo ni bàbá wa a á pé pé ó yẹ ìdìbò báwọn ò lásán ní tí mo kàn ló ń bẹ̀ ni pé èsì ká àkàkọ̀ jọ̀rọ̀ rẹ̀ tó kéèyàn ń wo èyí tó kéré jù nínú ìṣòro méjì èèyàn búlẹ̀ lọ́fẹ́ lọ yìí àti èèyàn rí wọ́n ní kẹ́ ẹ̀ wọ́n tó bá jẹ́ èèyàn rí láàrin wọn kẹ́ ẹ̀ dìbò fún un ìyẹn ò kìí pé bóyá mo kàn túlẹ̀ lásán ó túmọ̀ sí pé bàtẹ́ bá jẹ́ bọ̀ pé èèyàn búlẹ̀ àwọn méjèèjì ẹ káwọ́ mọ́ra àti báwọn pé yẹn rí àwọn méjèèjì ẹ̀ka ọmọra ẹ máa wọ́n. wọ́n ń lo asọ́lẹ̀tì gẹ̀ẹ́zẹ́ ẹ̀tọ́ wọ́n ní ní ọ̀rọ̀ gẹ̀ẹ́zẹ́ yìí wọ́n ní táwọn awò èṣẹ́ ìmúkúbẹ̀ ìlú láwọn ọ̀lẹ́ta tó wọ̀ wípé káwọn awò wípé ǹjẹ́ hasalatul jazair akhafu durarin am hasala a'zam durarin pé tẹ́ bá ní pé ka ni àbí a'zam ìnira kékeré ni àbí ìnira gbogbo rí ìnira tó sheikh wa mú ọ̀rọ̀ yẹn wá wọ́n wá ní ìgbà tí sheikh abúgbé tó ọgbọ àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ wípé ọ̀rọ̀ yìí ẹ kí èsì dára tẹ̀sí wò bàbá náà wá ní bí ah, àwọn jáwọ́ kò níbi ọ̀rọ̀ yìí wọ́n ti ti tàwùkí wọn kúrò tàwùkí wọn bẹ ní abẹ síra yìí tó bá kan náà nínú àwọn fatuwa tó انتخاب واجبة فترى تبيوني بإيه شيء كذبه فبدا الانتخابات واجبة يبقى كذبه في أغنى عمل هنا شيخ سليم شيخ سليم كثير عيني شيخ سمير بن سعيد السلفي الأثري كني وقد علي تراجع بابا شيخ سمير هنا nínú ẹ̀yìn tíra àṣàrẹ̀ àlùmọ́kẹ̀ tí bàbá في من أنا wọn padà ṣàlàyé nítorí pé wọ́n pé kí ni wọ́n padà pé ìtẹ̀kọ́bù ní ìtẹ̀kọ́bá àlùmọ́záyàfà pé ìtẹ̀kọ́bá ti rọ́ tọ̀bá ti lálà ti tẹ̀ ẹ̀ gbogbo lálà ti tẹ̀ ń díkà kiri o ìwọ́n náà ṣàlàyé rẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ dúdúdù kìí ṣe nǹkan tí wọ́n wá ń pé yóò di tí ó wà níbi òun ni ahmed láti máa fi ṣe tẹ̀síwò àwọn tó bá jẹ́ ẹni tí wọ́n bá ṣe kékeré ní torí kékeré ìjọ lè dìbò ìlú eléyìí àmọ́ kéèyàn ó dúró ní pé á ah, èmi ò jì kódà ibi kan tó ṣe pé tó padà sọ pé á ah, àwọn ké wọ́n yàtọ̀ ṣe tẹ̀lé mi náà ní kí n jẹ́ gbọ́ rí kí bá lóṣù náà kan wá dúró ní ojú títì tí wọ́n ń pariwo níjọ́ tí wọ́n ń dìbò wípé ẹ̀yin èèyàn ẹ má dìbò ẹ má dìbò ó túmọ̀ sí pé irú ìyẹn náà wọ́n ní oníkéèyàn láti ìlú alẹ́ ìsìnkàn tí kòrò jà kan bẹ́ẹ̀ tó yẹn ń ta kó aláṣẹ ni àbúkẹ́ òkú yẹn tó yé ni kò sọ̀rọ̀ àmàdà lù fún ara rẹ̀ tó kò sóò kàdí obìnrin ọ̀gá ó túnà ní ìdòdè díẹ̀ àbúkẹ́ wa tó wà wọ́n pé òun kẹ́ tí ní ìdí sínú bá máa lọ nípa lóko ẹ mẹ́dìbò ẹ mẹ́dìbò ẹ mẹ́dìbò ẹ mẹ́dìbò pépé ṣe ń ṣe wọ́n gan ní ju ọ̀rọ̀ àǹdìgò lọ sọ̀rọ̀ àdéhùn wájú ó súnà tó gbọdọ̀ gbọ́ yé ni eléyìí torí àtúndì nínú àwọn fatuwa ní pípa àwọn afáàní mẹ́lẹ̀ sẹ́ni pé tó bá di pé ọba lágbára irú eh, Zayd bin Madkhali ìgbà tí wọ́n ń bi wọ́n níbèrè pé ìlú táwọn wà kíkọ́dà ẹni tó bá dìbò wọ́n fún ẹ̀yẹn ṣùgbọ́n yà kọ́ bá rẹ̀ dìbò pẹ̀lú títọ́ ìnira lóde àti ìjẹnipa ní eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ ni àlàyé tí àwọn àfáà tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ al-musharaka kí ìrọ̀lẹ́ wà níbi ìdíkọ́ pé èmi náà bá wọn di ìgò tó bákan náà nínú àwọn àpá tí wọ́n lọ nípa ọ̀rọ̀ democracy òun náà ni Sheikh Yahya Al-Ajuri àwọn tí ẹ̀ lọ sí pé ọ̀rọ̀ yìí ẹni tí ó rọ kí ọlọ́lẹ̀ ṣáraka níbi ìdájọ́ rẹ̀ wọ́n ní ṣírí kún pé ẹ̀bọ́lá ńlá ni kúkú ti dàbí wọ́n ní ẹ̀bọ́lá ńlá ni kí ẹ̀rọ lè ṣáláńtà níbi democracy ní kúkú ti dà sí ọwọ́ àǹtẹ̀ rárá ní ọba wọn ṣe ìṣẹ̀lúwẹ́yà ní ipò àbájáde àbí ìgbàgbà tó ní kò bá wọn rárá tó democracy ni wọ́n pè ní ẹ̀bọ́lá ńlá gẹ́gẹ́ bí nìkan kò jiyàn ní kò kò ṣe ẹ̀bọ ní democracy àmọ́ kí ìrora dìbò kò sábà túnà tó pè ní pé ẹ̀bọ ni gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ti ń pè ní pé ẹ̀bọ ni. ọlọ́run bá ṣe ó ṣe àlékún àgbóyè fún ọ̀ṣun àtìbáyọ̀ ọlọ́run bá ṣe mú wa lórí sọ́nà mẹ́rin sọ́nà lọ́wọ́ àwọn ènìyàn àwọn sọ́nà ọlọ́run ṣe ojú kí a ṣe fúlà ní ìdílé wájú ọlọ́run bá ọ̀ṣun àtìbáyọ̀ ṣe kọ̀ ọ̀ṣun àtìbáyọ̀ ṣe kọ̀ ọ̀ṣun àtìbáyọ̀ ṣe kọ̀ ọ̀ṣun àtìbáyọ̀ àdúgbò nínú